ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ tó mọ́ àtẹ̀mí àti yín o ojúmọ́ ire òun ló mọ̀ mi òun ló mọ̀ yín òun ló mọ̀ gbogbo àwọn tí wọ́n bá ń láǹfààní àtijọ́ máa rí wa ní wákàtí àti ọ̀wọ̀ yìí o ṣàárọ̀ lẹ́yìn wò abẹ́ ń tún wò lórí àwọn ẹ̀rọ ìléwọ́ yín lọ́sàn-án gbogbo ìgbà bá ń wò ó ìdùnnú àti ayọ̀ òun ni mo fi kí yín o káàbọ̀ sí orí ètò ojúmọ́ re lórí Orísun TV Akínyẹmí Johnson lórúkọ tèmi o èmi mo fáìn jù ní gbogbo àgbáyé simple. agreed mi ì bẹ́ẹ̀ jiyàn mi ì dẹ̀ níbẹ̀ fà á àmọ́ ẹni tó mọ̀ pé òun fine mọ̀ pé òun fine ẹni tó dẹ̀ mọ̀ pọkàn tó ń fine dáadáa ó mọ̀ pọkàn ń fine. ẹ wo ẹ jẹ́ kúrò lórí ìyẹn Anna Adéníkẹ́ Babátúndé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí honey fingers àwọn kan ń wú ṣùgbọ́n torí pójúmọ́ rẹ̀ lètò èmi máa bá wọn rẹ́rìn-ín mi ní bá wọn bínú nítorí pé kí ni tèmi bá ti jí ọ̀tún ọ̀tún lọ́jọ́ tèmi máa ń yọ kó yẹ yín ọ̀tún ọ̀tún ọ̀tún lè ní yọ fún mi akínyẹmí báwo ni o. ó ṣàdúgbò lọ́wọ́ elédùà tó dá òǹdó lẹ̀ o ọlọ́run ló ní kó tí ìbáṣepọ̀ lọ́run dá òǹdó lẹ̀ ẹ̀mí ìpẹ́ òǹdó lọ́kọ̀ ọ̀jẹ̀ṣà lọ́jọ́ kọjọ́ náà. Ah, èmi ò máa jiyàn o mm, as long as ẹ bá ti ń fowó ọbẹ̀ sílẹ̀ tẹ́ ń sanwó sukú ọmọ owó ọbẹ̀ ló kéré ní ọdún tó wà ní. ẹ tó ta fẹ́ kò lónìí <laughs> pọ̀ ah, ànílù mo lẹ́yìn ti wá ọmọ ibo mm. ìjẹ̀bú sim four one mm. nine nine ok <laughs> àtijẹ̀ṣà àtijẹ̀bú àtìgbónà gbogbo ẹ̀ pátápátá a máa débẹ̀ wò kílẹ̀ yẹn. fi máa ń ṣe fàájì ládùúgbò yín ẹ jẹ́ àdókè tá a bá padà dé àjọsọ ojúmọ́ ire òun náà lè tó wọ́n lòǹdó lọ́kọ̀ jẹ̀ṣà mi ò jiyàn o àmọ́ lórí ètò ojúmọ́ re lónìí a máa mọ ẹni tó jọkọ a mọ ẹni tó jẹ́yàwó a mọ àwọn tó ń gbéyàn a mọ àwọn tó ń sanwó èèyàn a mọ àwọn táwọn kan ń dọ̀bálẹ̀ fún a mọ àwọn tó ń gba ìdọ̀bálẹ̀ <laughs> ojúmọ́re lè sórí Orísun TV láwa Orísun tí ò lè gbẹ láéláé Orísun tó jẹ́ pé òun ló ń sun ọgbọ́n ìmọ̀ òye tẹ́ bá fẹ́ gbọ́ àkọ̀tún èdè Yorùbá orí Orísun TV náà ni àwa làgbà àwa lọ̀gá a kúrò ń bẹ̀ ó yá ẹ̀yin náà má yí kúrò ń bẹ̀ oníṣòro ohun tá a máa bára wa sọ lẹ́ẹ̀ni bó ti yẹ pé àwọn kan ti ń ranjú wọ́n ti ń ran mú ṣé mi ràn yàn ni àmọ́ mi máa kanjú abẹ́ǹkò máa dé sàlẹ̀ kòkò máa tú gbogbo ẹ̀ máa tú ṣúndà máa ṣà ó à oyè yìí kí làwọn ẹ̀rọ wa sọ lẹ́ni anna babatunde annie fingers ló wà lórí ètò pẹ̀lú akíyẹ́mi johnson mi ò tiẹ̀ ní jẹ́ kó sọ̀rọ̀ gan fún orí tó ń mì yẹn màá jẹ́ kó yí ẹ pé Oǹdó lè jẹ́ ọkọ̀ Ìjẹ̀ṣà ṣùgbọ́n Ìjẹ̀ṣà gangan ló máa ń jẹ́ kí orí Oǹdó dúró tí mo bá tó yẹ kí mo da ogonu lérú tọ́mọ Oǹdó yẹn wà ókè ẹ ti mọ̀ pé Ìjẹ̀ṣà gangan ni yẹ́ẹ̀sì ṣùgbọ́n mo wà mo wà calm headed mo mo mo wà cool headed mo àkẹ́yìn máa máa kì í bí àwọn aráalé ti ń bẹ̀rù ṣé kí n dákẹ́ ṣé n dákẹ́. ẹ ẹ wọ́n rú hmm. èèyàn ò lè jẹ wọ́n lówó. láyé. n ò mọ bí mọ bí Mr Babatunde ṣe kó. ẹ ẹ lè jẹ wọ́n lówó lù wọ́n bẹ́ẹ̀ bá ti jẹ wọ́n lówó òní gangan máa dúró gbowó wọ́n. Ah lórí jẹ́ ìṣẹ́ orí. tó máa rọ́ mo fi agbo mi. bá a ti ẹ̀gbẹ́dẹ̀ wọn a mọ̀ wá wọn àwọn ọ̀jẹ̀ta ni àmọ́ nǹkan tá a fẹ́ sọ gangan kọ́ nìyẹn hmm. kí ni wọ́n fi ń ṣe fàájì láwọn àdúgbò yín hmm. àwa ti kó mídẹ̀ mídẹ̀ mídẹ̀ mídẹ̀ hmm. mídẹ̀ mídẹ̀ mí àmọ́ nǹkan tá a fi ń ṣe fàájì lọ́dọ̀ tiwa ń bí bẹ́ẹ̀ bá jọmọ èkó gidi àṣàbà ṣe ń ṣe ń sìn lẹ́kọ̀ọ́ tá a fẹ́ catch four àwọn kan wà ìdajì náà máa ń catch four tiwọn ah, ah. orí támákì ni. ó ń yé mi bọ̀. Ah orí támákì wọn ti ń cash pọ̀ wọn láàárọ̀ kùtùkùtù. bàmílì bs ilé ẹ ṣaago ẹ̀bẹ̀ two hundred báwọn kan ṣe ń ṣe fàájì tí wọn nìyẹn ń dájí àwọn ìlú kan náà wà tó jẹ́ pé àwọn máa fi fàájì wọn sọ́wọ́ ọ̀rọ̀lẹ́ oríṣiríṣi àwọn oúnjẹ tẹ́ ẹ̀ rí àwọn ọjọ́ tẹ́ ẹ̀ jórí àwọn àṣà tẹ́ rírí lẹ́ máa rí láwọn ibì kan èmi ti bá wọn gbé ìlú èkìtì dáadáa mo ti mọ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ ah mm. wọn ra bí lẹ́ẹ̀kì fàájì ilé èkì fàájì ìjẹsà mi mọ̀ ń pa tiwọn mo ṣàmọ̀ pé wọ́n láwọn àtàwọn àti ìjẹ̀bù àmọ́ ìjẹ̀bù ìjẹ̀bù a máa náwó o ẹ̀yìn sẹ́yìn máa náwó lù ú. ṣé ṣé mo gbọ́ nǹkan tó sọ lẹ́ẹ̀kan pé ìjẹsà kan láwọn ṣé mo gbọ́ ṣá jẹ́ hmm? ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ torí pé tó bá rí jẹ̀sà tó tó tó ìjẹsà máa fókọ̀sì pé kìkì nìkan tí ó fẹ́ fi owó ìṣe má kàn waste owó mi anyhow hmm. owó yẹn gbọ́dọ̀ ní tó fẹ́ fi ṣe kó tó lè release ẹ̀ fún ẹ̀ kò ń ṣe pé bóyá aláwọn tó bá ti lè defend nǹkan tó fẹ́ fowó yẹn ṣe wọ́n máa release ẹ̀ fún ẹ̀ kò wá ń ṣe yẹn nìkan tó bá release ẹ̀ fún ẹ̀ wọ́n á tún bẹ monitor ẹ̀ bóyá o tún nílò ìrànlọ́wọ́ kan àbí hmm. kejì láti pé kówó yẹn lè lé wọ́n á tún fún ẹ ní ìrànlọ́wọ́ yẹn àmọ́ tí wọ́n bá wá rí tó bá kẹ́fín pé o kàn fẹ́ lọ fi o kàn fẹ́ ná owó yẹn anyhow ni ọ̀gbẹ́ni wọn ní fún ẹ. o fẹ́ lọ fowó ò ní fún ẹ ah! àwọn àsọ pé ìjèṣà wọ́n tún ní yèṣà lágídí àlágídí ìwọ̀sí la kọ̀. Hmm. bẹ́ẹ̀ ni. wọ́n yẹn máa ń sọ pé Oǹdó náà lágídí àwa náà ò lágídí o disrespect àti títí ra àfẹ. bẹ́ẹ̀ náà ni tábánikà wò dáadáa kíní kan so Oǹdó Èkìtì Ìjẹ̀ṣà pọ̀. èdè wà nù ẹ̀. Hmm. èdè wọn kò ní pé wọ́n fi bẹ́ẹ̀ jọra bẹ́ẹ̀ tábà sọ pé èdè a máa sọ pé Èkìtì àti Ìjẹ̀ṣà èdè wọn fẹ́ jọra ṣùgbọ́n ṣe rí ẹ̀yìn Oǹdó yẹn Ah. ẹ̀yìn Oǹdó yẹn ẹ lè imagine kíyàn fẹ́ polówó ẹja ẹja táítọ́ọ̀sì ẹja láràn and this is ẹ̀dẹ̀ ẹjọ́ lẹ́mi tí mi ò ń ṣọmọ Oǹdó kí ni mo yẹ fẹ́ mọ̀ pé ẹja ni wọ́n ń polówó. ìgbà téèyàn ò dẹ̀ tajà fún ẹ kò tajà fún jẹ̀ṣà ni Oǹdó ló fẹ́ tajà fún. ẹ gbà mí ẹ gbà mí ẹ jọ ṣé àwọn ará Oǹdó nìkan ló ń gbé lóǹdó ni àwọn tí ò ń ṣe ará Oǹdó náà ń gbé lóǹdó nígbà tí mo bá jókòó báyìí pé ẹjọ́ tẹ́lẹ̀jà bá kọjá mo fẹ́ ra ẹja tí mo wá mú omi dání tí mo dúró hmm. tẹ́lẹ̀jà dẹ̀ gbà wájú mi kọjá tí mi dẹ̀ mọ̀ pé nǹkan tí mò ń jókòó dè ló gbà wájú mi kọjá báyọ̀ pọ̀ tọ́ nìkan tó fi ń polówó tútù gbẹ̀dẹ̀ kí ló yẹ. abèrè ọ̀nà èsì náà ni tẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn pé báwọn náà ṣe máa ń ta kínní ìbí. ṣé ń gbọ́. bí wọn bá wà lẹ́kọ̀ọ́ náà bá ń gbọ́ yàrá pé ah, ó ní wọn máa ń polówó bọ́ stọ̀pù ni o yàrá pangolin pa apẹrẹ apẹrẹ apẹrẹ apẹrẹ apẹrẹ ẹjọ bí wọn ń pè lápẹrẹ ní wọn ní alápẹrẹ ló ń jẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ bá wá láti Port Harcourt bá bọ́ọ̀lù ẹ̀ ń bọ́ stop tó lòun lọ sálápẹrẹ tó wá ń gbọ́ sí gbogbo mọ́tò ń pariwo apẹrẹ apẹrẹ apẹrẹ apẹrẹ ìgbà olóma tó wọ bọ́ stop hmm. ìgbà olóma tó wọ mọ́tò tó fẹ́ fi tó ọ̀dọ́ tó lọ tíyẹn bá ti wà ládùúgbò mi kan èrè bọ́n ṣe ń ṣe ń bẹ̀ for instance nígbà tá a wà ládó tá a bá fẹ́ jẹ ayé tí o bá sọ pé èèyàn fẹ́ jẹ ayé lókà àdúgbò kan wà tí wọ́n ń pè ní bàṣírí àwọn àlọ́ hmm. ń jẹ iyán bẹ́ẹ̀ hmm. tó o bá débẹ̀ ní aago mẹ́fà àárọ̀ wà bá iyán hmm. ní gbígbóná fẹlifẹli. wọ́n á máa tójú ẹ̀ máa gún iyán báyìí wàá máa rí bí wọ́n ṣe ń ṣe àwọn ògúfe tí wọ́n ṣe ń ṣe wọ́n ní ṣìbáṣìbò. wàá wá jókòó fúnra lára ẹ̀ wọ́n bẹ̀ wá iyán àmọ́ ó kàn máa ń sún mi ni pé báwo lèèyàn ṣe máa jí dàrú bùsà lọ máa jẹ iyán. àwọn àwọn tó ní iyán iyán ò sún wọn dádì mi rẹ́dí láti jẹ iyán ní àárọ̀ ọ̀sán alẹ́ kò ń ṣe yẹn nìkan tó bá ti di ọjọ́ kejì ẹ tún bẹ̀rẹ̀ all ah. àárọ̀ ọ̀sán alẹ́ wá ní iyán lọmọ ọba fi ń fẹlá. ìyàwó ẹ̀rọ lọ. <laughs> ìyá mi náà dẹ̀ àti máa gun nígbà tí àgbà ti wá ń máa pariwo lé ìyá máa parẹ́ ìyá máa parẹ́ ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó máa múnú èèyàn dùn tá a àwọn ọ̀dọ́ nísìnyẹn ní ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí inú wọn dùn for example nsìn ẹ bá ní kẹ́ wọ àwọn ará èkó wọ́n á ní àwọn ará èkó wọ́n fẹ́ràn fàájì wọ́n fẹ́ràn ayẹyẹ wọ́n fẹ́ràn pé kọ́ máa kọ́ máa prove class ní àwọn wà kíláàsì àwọn ṣe kinní kan tó bá wu àwọn ará ìjẹ̀ṣà wọ́n fẹ́ràn respect hmm. wọ́n fẹ́ràn ìjẹ̀ṣà máa respect ẹ̀ nítorí pé ó fẹ́ kó respect òun padà pé mo mọ̀ pé mo mọ̀ pé mo jù ẹ́ lọ gbogbo nǹkan ni mo fi jù ẹ́ lọ àmọ́ mo fún ẹ respect nítorí mo mọ̀ pé o lè bàjẹ́ tí n bá tí n bá pè ẹ́ ní kinní kan o lè o lè lámọ́ mi o lè ṣe máa fún ẹ respect yẹn ìjẹ̀ṣà máa ṣe irú ẹ̀ fún ẹ. nítorí ẹ nítorí pé láti kékeré náà ti máa ń kọ́ wa pé respect is reciprocal bí àṣà ilé ìbò ọmọ àti ń kọ́ wa pé ìwọ tó bá fẹ́ kéèyàn kó fún ẹ ní ẹ̀rùn ìtẹríba níwọ̀ntúnwọ̀n tí wọ́n náà tẹríba fún níbi tí o ti máa rí ìyá tó bí ẹ lọ́mọ òun ó dọ̀bálẹ̀ òun kì í ah káàrin ọkọ̀ mi òun náà máa bend hmm. káàrin agbe ẹ̀dìdì á bend wọ́n máa ń sọ fún wa pé ṣe fún mi kí n ṣe fún ẹ òun ni nǹkan tí wọ́n ń pè ní respect. téèyàn ò bá súnmọ́ àwọn èèyàn tí wọ́n wá láti ibì kan èèyàn ò lè mọrú ìwà tí wọ́n ń hù tẹ́ ẹ bá rí táwọn ará ibì kan bá ń ṣe bákan bákan ẹ lè mọ̀dí tí wọ́n ṣe é ṣe bẹ́ẹ̀ ẹ súnmọ́ àwọn èèyàn ẹ súnmọ́ àwọn àgbà ẹ súnmọ́ àwọn honey finger kẹ́ ẹ mọ bí wọ́n ṣe é ṣe níṣà o àwọn ò mọ bí wọ́n ṣe é ṣe níṣà ẹ ní ẹ lókè lọ́hùn ká tún gba ijó díẹ̀ sára bá a bá jó tán ijó ni o ìṣe káwá ìṣe jíjó o mm. torí mo ti dúdú tó. tá a bá jó tán a padà wá orísun gangan òun náà láti wá. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ ẹni bá bá a lọ ló bá a kú àwọn ò bá a lọ bí kankan o. orísun òun náà láṣẹ wà lórí ètò ojúmọ́ rẹ̀ akínyẹmí lórúkọ tèmi àti sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ìlú bó ti ẹ̀ jẹ́ pé ìyá àjẹsẹ̀ òjá kú oúnjẹ ṣá wọ́n ṣe àtẹnumọ́ pé àwa tòǹdó náà rí bákan mm. àmọ́ gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ kóòtù jíire pátápátá kí làwọn nǹkan tá a máa fi ń yangàn kí làwọn àṣà wa kí làwọn ìṣe wa báwo la ṣe ń ṣe fàájì èmi mọ̀ ń pa ìlú Ilé-Ifẹ̀ mm. mo mọ̀ ń pa ìlú Èkìtì mm. mo máa ń pa Oǹdó dáadáa mo wá máa ń pa Èkó bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ o. àwọn Èkó mi dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ wọ́n ní kí la fi ń ṣe fàájì gbóró <laughs> ìgboro láyé wà. ìgboro àti ṣe fàájú alẹ́kọ̀ọ́ ń bí o mm. lẹ́kọ̀ọ́ àwọn èèyàn láìkì kan máa lọ sí àwọn agbo ìgbafẹ́ mm. nù wọn ní èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ̀ mm. àwọn ará èkó náà láìkì omi wọn a máa ṣeré lọ sí bar beach oh, kò sí bar beach wọn àbí ó ní kò sí bábẹ́ẹ̀sì mọ́ kò sí kò rámọ́ bẹ́ẹ̀sì mọ́ wọ́n hmm. máa lọ sóríṣiríṣi àwọn etí òkun báyìí láti lọ ṣe eré àwọn rántí ayé ìgbà kan gbàtà wà kékeré wọ́n bá ti kó wa lọ sókun gbà yẹn láyé bábẹ́ẹ̀sì hmm. àwa máa ṣe àwọn ìkara wọn hmm. ní ẹ̀bá odò ẹ̀bá òkun báyẹn tá a máa kó lọ sí àwọn lọ́fíìsì fàájì wa tá a máa bára wa ṣeré ìyẹn lẹ́kọ̀ọ́ bí lèmi sọ o kò sí yẹn léṣà o àwọn iléṣà náà ah, iléṣà náà gbáfẹ́ o. ara ohun tó dára ní ọ̀rọ̀ èkó tó mẹ́nu bà yẹn tèmi fẹ́ràn torí pàrọ̀ náà máa ń ṣe ń gbà táwọn kékeré tá a ti wá sí kò bẹ́ẹ̀ tá a ti lọ síbi ìjà máa ṣàwọn kinní yẹn gbígbón nísìnyí tó bá wò dáadáa wà nípa àwọn kinní yẹn ó ti wà lára nǹkan tá a fi ń ṣe um, fashion. ẹ̀ṣọ́ mm, ó ti wá. àwọn tó ń ṣe kò tán kò lè tán kò lè tán láéláé mm. àwọn tó ń ṣe iye tí àwọn tó ń ránṣọ pàápàá tẹ bá débi tí wọ́n ti ń ṣe anything culture mm. like eh, wọ́n ti ń ṣe bóyá bíi eh, ìgbésáfẹ́fẹ́ àṣà àti ìṣe ẹ máa bá a lára àwọn aṣọ lára iye tí ẹlòmíì àtò sírun wọn ti ṣe. ṣùgbọ́n àwọn kan máa ń sọ wípé kinní yẹn àwọn olóyìnbó wọn ló wà occultic. Ah! báyìí gbogbo àwọn kinní yẹn. gbogbo tọ́lọ́run dá dára dára ni. praise the lord. hallelujah. <laughs> <laughs> a ti sọ̀rọ̀ nípa kí ni àwọn nǹkan tí àwọn ará Èkó fi ṣàfẹ́tí ni wọ́n ń dùn a ti sọ tòǹdó a ti sọ tìjẹ̀ṣà ẹ jẹ́ ká yà bàrà sọ́dọ̀ àwọn ará Abẹ́òkúta. Ẹ̀gbá Ẹ̀gbá mọlí ìṣàbí Ẹ̀gbá méjì òde ẹni jára wọn níyàn o bá a wà ni. bá a wà <laughs> bá a wà àwọn ará Abẹ́òkúta wọ́n tẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n ń pè ní Olúmọ rock ìtàn sọ fún wa pé nígbà tí ogun wà olúmọ yẹn ibẹ̀ ni àwọn ará Abẹ́òkúta ni wọ́n sá sí ibẹ̀ ni ó fún wọn ní bíi ààbò àti bí gbàtà wọn ní nǹkan ṣíjì bòyàn nítorí pé wọ́n ní àwọn tó ń lé wọn bọ̀ wọn tiẹ̀ mọ̀ gan péyàn wà ń wọn mọ̀ òkúta yẹn ó ràgàbò wọn so àwọn èèyàn wá ti wá sọ ibẹ̀ di tourist center tó ṣe ń pé ẹ lè kúrò nílùú yín gan kẹ́ sọ pé à mò ń lọ sí Olúmọ tẹ bá débẹ̀ kódà wọ́n ti ṣe wọ́n ti ṣe lift síbẹ̀. o bá fẹ́ gun step wàá gun step. o fẹ́ step o fẹ́ gbé elevator wàá tẹ̀lé. o bá tún wá wọ ọbẹ̀ wàá tún rí ibi tí wọ́n ti máa ta oríṣiríṣi nǹkan bíi ẹ̀ṣọ́ aṣọ o fẹ́ jẹun ni o fẹ́ ṣe gbogbo ẹ̀ sí i ó ti wá di bíi ìgbafẹ́ fún àwọn èèyàn. ó sì ẹ̀dá tó bá jẹ́ pé Olúmọ jẹ́bi táwọn èèyàn ti ń gbafẹ́ ọ̀pọ̀ àwọn bòmíì wà káàkiri nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn èèyàn lè ti máa gbafẹ́ mo rántí ọdún kan tá a lọ sí arìntà waterfall ní hmm. ìlú kan tí wọ́n ń pè ní ìpólè lọ́rọ̀ hmm. ìyẹn ní ìpínlẹ̀ èkìtì hmm. arìntà waterfall yìí wọ́n ní ó ní ìpele méje seven steps àwa yìí kọjá àṣálẹ̀ o <laughs> torí tó o bá dúró sàlẹ̀ gan lásán eré tó o fẹ́ ṣe ń bẹ̀ pọ̀ natural swimming pool wà wàá máa wo omi tó máa mọ́ lólú ọ̀nà òpébó ló ti ń wá. kábíyèsí ọlọ́run. ó wá yẹ káwọn èèyàn máa ká máa ṣùgbọ́n abẹ̀ yẹn ká máa tọ́jú bẹ̀ kíní kan ṣe ṣẹlẹ̀ nígbà tí mo lọ síbẹ̀ tí mo bẹ̀rù ọlọ́run hmm. nígbà tá a wọnú ọgbà wọn tí wọ́n ká géètì wọn a máa nílò àti rìn díẹ̀ sọ́wọ́ iwájú ká tó dé àrìntà waterfall fúnra ẹ̀ màmá nígbà mo dé àárín àwọn ojúgbó kan lójú mm. ọ̀nà yẹn mm. màá wá rí àwọn labalábá wọ́n wá pọ̀ wọ́n wá ṣù mm. sójú kan mi ò rírú ẹ̀ rí èyí wá rí labalábá wá ṣù sójú kan tẹ́ bá ti súnmọ́ wọn wọ́n wá fẹ́ lọ àì àlà inú fíìmù nìkan la ti ń wo orú ẹ̀ o ó ń bẹ láàrin ta waterfall ṣùgbọ́n kí làwọn ìjọba àti àwọn èèyàn gan kí là ń ṣe láti máa gbé àwọn kìnìún lárugẹ ó ṣe pàtàkì o ó ṣe kókó Ìkọgòsì waterfall mm. ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì bákan náà mm. mo kàn ń mò ń ro bóyá tí n bá fi máa padà síbẹ̀ mm. ó ṣeé ṣe kíbẹ̀ ti gòkè díẹ̀ sí ṣùgbọ́n bó ṣe wà nígbà tí mo lọ bẹ̀ kán ó ṣe mí bákan bákan. wọn tọ́jú ẹ̀ tó bẹ́ẹ̀ kẹrẹ ohun tó wà ní Ìkọgòsì waterfall yẹn kò ń ṣe nǹkan tí èèyàn lè dédé rí ní anywhere wàá rómi gbígbóná wàá rí tútù wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ó tún níbi tó ti pàdé ó níbi tó ti jọ ń lọ lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó ti ẹ̀ fara kan rárá kábíyèsí ọlọ́run ìlú kan náà wà ìyẹn ò tẹ́ ń ṣe ilẹ̀ yorùbá tó yẹ pé wàá rí omi ẹ̀gbẹ́ ara báyìí náà wà ìkan green ìkan brown hmm, àti ah dáadáa dáadáa. tó bá mú méjèèjì tó bu sínú ìgò kan máa fọ́ ìgò yẹn máa fọ́. sọ́njà ni. wọ́n ní ìtàn ìtàn tí ó ṣẹlẹ̀ ní pé àwọn méjèèjì fẹ́ ọkọ kan náà orogún ni wọ́n hmm. ìgbà tí wàhálà ṣẹlẹ̀ làwọn méjèèjì bínú di omi wọn ń bára wọn ṣùgbọ́n ẹ̀gbẹ́ kan náà nọ́jọ wà ibì kan náà nọ́jọ wà. wọn ò dẹ̀ tí ìparí ìjà rẹ̀ sí. ìparí ìjà o ìkan kọ́lọ̀ green ni ìkan kọ́lọ̀ brown nígbà téèyàn kan gbé kinní yẹn sí orí facebook lèèyàn kan bẹ̀rẹ̀ sí ní sọ pé ọmọ ìlú yẹn làwọn pé ìyá àwọn máa ń sọ sórí yẹn fún wọn ó mú àwọn lọ sí díẹ̀ ọ máa mú omi yẹn báyìí tẹ bá fẹ́ wá jà tẹ fẹ́ rí ìjà gidi ẹ mú ìgò tàbí ike ẹ mú omi èyí tó green ẹ bù kẹ wá mú èyí tó brown kẹ bù wọn ní bára wọn máa ṣe green and brown yẹn nínú ìgò wọn dẹ̀ after like one minute ẹ máa fọ́ dànù ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi nílẹ̀ náà ló wà nílẹ̀ Yorùbá tó ṣe ń pé tẹ bá dé fẹ̀ ẹ bá àwọn igi mi. Ifẹ̀ òye mm. ibẹ̀ mo rìn tí mo ti rí ọ̀pá ọ̀ràn míyàn. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run mm. ilé ìyá mi ò jìnnà sí ibẹ̀ yẹn àwa wo ọ̀pá ọ̀ràn míyàn yẹn wọ́n pé kí ló báwo ló ṣe wọlé hmm. ibo ló jìde ó wá dẹ̀ wọ́n ò lérò ó ga hmm. wọ́n dẹ̀ ní èèyàn kan ló fi ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ká bá tún wò dáadáa àwọn tí wọ́n ń tọ́jú ibẹ̀ náà ṣáà máa sọ wípé wọ́n ń ṣe dáadáa tó hmm. igbó ti kún bo ọ̀pọ̀ ọ̀ràn mi yàn eh, ọ̀jájá one ọ̀jájá one kábíyèsí ah ẹtí yẹn bá pèrè akọni bá pèrè. akọni afidara lẹgàrà ni kábíyèsí o kábíyèsí o ẹ dákun <laughs> ẹ bá ń sọ fún gbogbo ìlú mòye o ẹni kí wọ́n tọ́jú ọ̀pọ̀ ọ̀ràn míyàn hmm. ẹni ọba àtúnbẹ̀ ṣe ah, hmm. gbogbo àwọn àwọn ojú kan wà ní gbogbo mọ̀ rẹ̀ tẹ fi máa dé àgbègbè palace ọba hmm. fúnra ẹ gbogbo ìrẹmọ àwọn hmm. àdúgbò tó jẹ kí àwọn èèyàn máa lọ kí ni wọn máa dùn pé ah ṣé ìlú rèé sí hmm. bí àwọn ìṣẹ̀ǹbáyé wa ṣe rí ilé yìí láwọn nǹkan tá a fi jọ ń ṣe fàájì fúnra wa tá a fi jọ ń tọ́jú ara wa ẹ jẹ́ àmọ̀ tún ṣe ṣe rí gbogbo kínní òyìnbó wa ní property gbogbo wa ni. bẹ́ẹ̀ni pàápàá nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn tó ṣe ń pé ẹlòmíín Hmm. wọ́n sọ ní kó fojú rí tí wọ́n bá fi ojú rí nǹkan ó máa ń tọ̀ sórí èèyàn á dúró sórí ètò epo kò ní lọ rárá ṣùgbọ́n èèyàn á tún wá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ nǹkan tí wọ́n ń bá wa sọ yìí tí wọ́n ló ṣẹlẹ̀ láyé ìgbà yẹn òótọ́ nítorí pé olóyìnbó gan sọ pé seeing is believing hmm, hmm, àbí gani afijẹ ẹ nígbà téèyàn bá ti rí ẹ mo wá tó fẹ́ ká lọ sí ìlú Ìjẹ̀bú o. chief ah. four one nine nine ìjẹ̀bú òde pàápàá ní ojúde ọba. Ah! ẹṣin tí mo rí mẹ́ á lé two hundred. Ah! àwọn ẹṣin ẹ máa bọ́ ṣe wọṣọ fún ẹṣin tó fi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ tí ẹlòmíì ò rí tí ò rí gbé sọ́rùn tó gbé sí ọrùn ẹṣin. ọwọ́ oh, oh, oh. nígbà tí ẹ wò ó akínyẹmí ó ṣe ló dàbẹ̀ ní pé kémi àti ẹjọ́ kájọ kájọ máa ká máa kọ́ wọ́n báyìí ká máa kájọ máa wò báyìí kájọ máa pé kí ló ń ṣe. eléyìí tí wọ́n ṣe gbẹ̀yìn àwa débẹ̀ o àfojú gan ni ẹ̀ pé báwo gan ni wọ́n ṣe ń ṣe lójúde ọba àwọn ọmọ ìjẹ̀bú ẹ̀wẹ̀ só ẹ gbìyànjú sàdánkátà yín èmi gbé fún yín gidi gan ẹ̀tọ́ tá a bá débẹ̀ oríṣiríṣi àwọn oúnjẹ gidi náà la máa jẹ ní ojú bí ọba. Ah, aṣọ ń kọ́. bẹ́ẹ̀ ah, máa raṣọ lórí náà ah. àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ náà tún kóra. rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn gẹ́gẹ́ ẹ wo nígbà tí a bá padà wá a máa wá mẹ́rin lé àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn lèmi gangan lèmi fẹ́ràn tí mo fẹ́ sọ̀rọ̀ ń ẹ̀ gan gidi ṣùgbọ́n a ní láti sáré lọ sí kálọ̀fẹsẹ̀ àjò díẹ̀ tá a tó wá padà wá. ẹ já dókè lọ́hùn-ún ẹ já wo kí ló ṣẹlẹ̀ gangan lójúde ọba níjẹ̀bú òde ọ́níléyà ti tán ẹjọ́ kejì léyà ni wọ́n ṣe àrí ẹ ẹjẹ́ àwọn kí ló ṣẹlẹ̀ lójúde ọba. mo mọ̀ pé èmi ìfẹ́ sọ pé mo lérò mo mọ̀ ni pé ẹ gbádùn ojúde ọba èyí tá a fi hàn yín ní orí ètò olówùrọ̀ yìí ẹ ti rí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ àwọn aṣọ wọn yẹn wọ́n tún mú abẹ̀bẹ̀ oríṣiríṣi èmi wo abẹ̀bẹ̀ yẹn dáadáa ó wà customized orúkọ ẹgbẹ́ wọn ló wà lórí abẹ̀bẹ̀ ojúmọ́ ire lè tòwó dẹ̀ ṣe ń tẹ̀síwájú àṣewà lórí ètò Hannah Babatunde Honey Fingers mo wà mí pẹ̀lú Akínyẹmí ọ̀rọ̀ ojúde ọba tí a fi yín sílẹ̀ sí ibẹ̀ náà láti ti wá mú padà báyìí mo gbó ni ọwọ́ wọn yẹn o orúkọ ẹgbẹ́ kankan ó wà ní ara kíní yẹn. ayé ti dáyé pákéjì. Ah, ó pọ̀. tó bá rí gbá tó fẹ́ rù yẹn náà ayé gbá tó ń gbé yẹn. ó pọ̀ àṣà yorùbá dùn o gan àṣà yorùbá ó dùn èdè wa dùn bẹ́ẹ̀ làṣà wa dùn àwọn tó jẹ́ pé àwọn òkè ráǹfààní àti máa ríbi ti fi àṣà wa ká fi dára wa lára yá ẹ jẹ́ á lọ kọ́ ẹ jẹ́ á lọ mọ kí ni wọ́n ń ṣe nílùú wa báwo ni wọ́n ṣe ń ṣe báyìí báwo wọ́n ṣe ń ṣe báyìí ìlú tiwa nígbà wọ́n máa ń sọ wípé ilẹ̀ olújí ò jẹ fọ̀n àní hmm. kí ló dé tá à kì í jẹ fọ̀n kí ló ṣe ẹ̀fọ̀n ṣẹ̀fọ̀n ṣẹ̀ wá ni ìtàn kan ló wà ń díẹ̀ ọmọ mi ò tiẹ̀ mọ oríkì ilé ẹ̀ ẹ̀ oya oya try <laughs> ẹlòmíì ò mọ oríkì ilé ẹ̀ kò mọ oríkì ìlú ẹ̀ báwo ló ṣe wá fẹ́ jayé báwo ló ṣe fẹ́ jayé bí ọmọ Yorùbá hmm. torí àwọn nǹkan míì máa wà tó máa ń ṣẹlẹ̀ gan tí wà sórí oríkì ìlú ẹ̀ gan á tẹ̀ á pùṣẹ̀ láti tẹ̀ ah. àwa ọmọ wa ni mí. tó o bá dé Oǹdó tó o bá débi tí wọ́n ti fẹ́ bọ̀gún hmm mi ò ṣolódì sí ẹ̀sìn kankan ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mm. tó o bá ríbi tí wọ́n ti fẹ́ bọ Ògún ní ìpínlẹ̀ Ondo á mm. máa wọ̀n ẹ́ o mm. torí wàá rí bí àwọn géńdé ọkùnrin ṣe máa jáde tayọ̀tayọ̀ báwo ni wọ́n gan ò ṣe ní rẹ́rìn-ín torí pa àmọ́ ń pa ẹ̀ níbẹ̀ dẹ́pẹ́ náà ó ní eégún kan tó máa ń jó ní ẹ̀pẹ́ tí wọ́n ń pè léegun kílájolú bẹ́ẹ̀ bá rí eégún kílájolú dàbí mírèkù á látàárọ̀ dalẹ́ ni. Ah! àwa kó pankẹ́rẹ́ dání a máa na àwọn èèyàn bọ̀ bó ṣe ń nà wọ́n kò ní í dùn wọ́n kí ni wọ́n lò tí ò fi dùn wọ́n wọ́n wá ní hmm. pankẹ́rẹ́ tí wọ́n fi ṣeré ní ọjọ́ tí Kílájolú bá jáde o wọn ò gbọ́dọ̀ fi nà yànjọ́ kejì torí tẹ́ bá fi nà yànjọ́ kejì hmm. ó lè bẹ́ ara eh. ẹ kí wọ́n dọ́dún tó tí ò bẹ́ ara níjọ́ tí wọ́n ṣe níjọ́ tó fi nà yàn tí ò dẹ̀ dùn yàn ah, kábíyèsí ọlọ́run hmm. àṣà wà nílẹ̀ Yorùbá. mo rò pé ó máa dárúkọ waterfall tó wà ní Iléṣà gan kí ló ṣẹlẹ̀ gan ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall ó wà ó wà ṣùgbọ́n nígbà tó ti ń sọ pé mo ti ń tẹnu mọ́ jẹ̀ṣà jù kó má lọ jẹ́ pé jẹ̀ṣà nìkan ni nítorí pé kò ń ṣe iléṣà nìkan ni ìlú tó ń jẹ́ yorùbá ó ní mo ṣe ní ká spread ẹ̀ òfà irú ìjẹ̀bú tá à ń sọ yìí ń sìn nígbà tá a fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò wọ́n jẹ́ kó máa yé ni pé nǹkan tó ń ṣe yẹn ojúde ọba yẹn pé ọ̀nà láti wá fi bu ọlá fún kábíyèsí ni hmm. torí mi béèrè pé kí ló dé tó fi jẹ́ pé Eh, wọ́n máa ní wọ́n ṣe ojúde ọba ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń lọ àwọn bíi mélòó kan láàrin àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn wọ́n á lọ kí kábíyèsí wọ́n á lọ wọ́n á láwọn lọ àwọn lọ pay homage wọ́n á lọ pay homage wọ́n á lọ kí kábíyèsí wọ́n á tún fún kábíyèsí lẹ́bùn wọ́n á wúre fún lù ú wọ́n á ṣe èmi mọ̀ pé ó máa ti ní àwọn nǹkan míì tó ti máa ṣe lẹ́yìn lẹ́yìn eh, bíi ẹ̀hẹ́ téyàn tí ò ní sí lára ohun tó ń ṣe àmọ́ ń gbà táwa wù à ah, téyàn bá ti wá wọ àárín ìlú àti ìlọ lóní rànràn ó tún wáá dáa kìlú wá ní àwọn ọmọ tó gba yìí tí wọ́n gba fẹ́ àwọn tó ti hmm. jáde lọ tí wọ́n ti hmm. ṣe dáadáa tí wọ́n ti ṣe dáadáa gbogbo àwọn tó bá ṣe dáadáa ní ìlú wa ẹ á máa rántí wọn ẹ á máa kí wọn ká máa lù wọ́n lọ́gọ ẹnu nítorí wípé yínníyínní kẹ́ni ó lè ṣe míì ni mo gbọ́ sítórì kan ní ẹnu bíi ijọ́ mélòó kan wọ́n ní adẹ́rìnpòṣónú yìí bóvì wọ́n ló padà sílùú ẹ̀ wọ́n ló lọ tún àwọn iléèwé kan ó lọ tún wọn ṣe dáadáa hmm. láì hmm. ṣèjọba hmm. Ah! àwọn tó bá ń bá wa tún lù ṣe tí wọ́n bá ń wojú ẹ̀yìn wò tí wọ́n rántí ibi tí wọ́n ti wá ẹja máa lù wọ́n lọ́gọ ẹnu o nítorí pé àwa tá àti ìlágbára àti ra exercise book fọmọ school tá àti ìlówó àti ra school bag fọmọ school ra fún wọn ká máa fi gbé ìlú wa lárugẹ tá a bá ti ráwọn tí wọ́n ń ṣe ẹ jẹ́ àmọ́ ìlú wọn lọ́gọ̀ ẹ má A àmọ́ bínú sí wọn. Hmm. àwọn ọmọ ìjẹ̀bú wọ́n ṣe èèyàn hmm. bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe èèyàn wọ́n dẹ̀ ti ní pé wọ́n ṣe máa ń kóra wọn jọ yẹn ó máa ní nǹkan kan tó máa wò nínú ìlú pé ah ló yẹ ká tún ṣe yẹn náà. tá a gbọ́dọ̀ fè. Hmm. wọ́n máa kóra wọn jọ wọ́n á dáwó pọ̀ wọ́n á lọ ṣe. kò dẹ̀ kí n ṣe pé bóyá àwọn ọmọ ìjẹ̀bú nìkan ní ìwọ tó bá tún fẹ́ jẹ̀bú náà ò lẹ́tọ̀ọ́ láti wà lára àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn bẹ́ẹ̀ ni kò ṣọmọ ìjẹ̀bú nìkan tó bá fẹ́ ìjẹ̀bú bóyá lọ́kùnrin àbí lóbìnrin ó ní ẹ̀tọ́ láti wà ń bẹ̀. ní ọjọ́ yẹn gan ẹ máa ráwọn òyìnbó ẹ láwọn tó wá láti ìlú òkè òkun bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan kan tí mo wá rí ni ìfẹ́ tó wà láàrin wọn mo rí i pé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé o ò ní tètè mọ̀ ṣùgbọ́n bodyguard wà lẹ́gbẹ̀ẹ́ wọn hmm. bẹ́ẹ̀ ni wàá mọ̀ páwọn èèyàn jàǹkànjàǹkàn lélẹ̀ ṣùgbọ́n o ò lè dá èèyàn jàǹkàn mọ̀ sí ẹni tí ó jàǹkàn láàrin wọn ọwọ́ nǹkan kan náà kódà àwọn kan wà tó jẹ́ pé ẹ̀ṣọ́ kan náà ni gbogbo wọn wọ̀ aṣọ kan náà nítorí tó yà mí lẹ́nu jù màá tún tún wò wò pé ẹ wà ṣé ṣé wọ́n dọ́gbù gbogbo àwọn èèyàn yìí ni nítorí pé the same makeup ló wà lójú àwọn obìnrin wọn wá jọra ó lè mẹ́ni tó lówó yàtọ̀ sí ẹni tí ò lówó nígbà tí abọ́sà yìí nìyẹn tàbí pé àwọn kan a máa rí wọn lórí ọ̀kadà pẹ̀lú aṣọ ẹgbẹ́yẹgbẹ́ tó aṣọ tó máa ń sì mo rí wọn lórí ọ̀kadà ẹ ẹ nǹkan tẹ́ni yìí ìsọlẹ̀ nǹkan ìfẹ́ hmm ìfẹ́ ó wà láàrin àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ Ìjẹ̀bú Òde mo gbé yẹn fún yín. tẹ́ ẹ bá kó oúnjẹ bó tẹ́ ẹ bá dé ìlú Kwara hmm. àwọn Ìlọrin wọn láwọn kan wọn pè wọn mèsù jàǹbá hmm. èmi ò pè wọn mèsù jàǹbá. ìlú Ìlọrin ah. kì í ṣe ìlú fìtínà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà tẹ̀sí máa nìjọ́nà Ìlọrin ni. àwọn <laughs> ẹwọ lórí. àpàdàrà instrumenti kára irinṣẹ́ fún wa ní ìbáyìí kó kúkú gba tó ní lójú méjèèjì tó máa kọrin <laughs> gbogbo ọmọ Yorùbá pátápátá la kí torí wípé gbogbo ìlú wa òun ni ó jẹ́ pé a máa rí nǹkan gbòógì kan táwọn èèyàn ń ṣe tó múnú wọn dùn tó ń jẹ́ kí ìfẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú kó máa bá àtìlú àtàwọn èèyàn tí ń bẹ ń bẹ wọn ni a lè rí gùdù káwọn rí yàyàyà mm. gbogbo àwọn bíi kùdìẹ̀kudiẹ tó bá kù sí láàrin ìlú wa náà mm. ẹ̀jẹ̀ a máa rántí ilé mm ká máa jẹ́ káwọn tó wà nílé kí wọ́n máa mọ̀ wípé ẹ̀kíṣẹ́ tó bá wà lẹ́kọ̀ọ́ nìkan ló ń gbádùn mm. àbí ló lè soríire àbí ló mm. lè ṣe dáadáa mm. ibi tẹ́ ẹ wà yẹn gangan in fact Sàámú Ṣàngórì ẹ̀yin náà lè tirájí ṣubú ń bẹ̀ kẹ́ ìyẹn ṣe dáadáa. ọ̀rọ̀ ló sọ Akínyẹmí wàá dẹ̀ tún sọ èyí tó da jù báyìí lọ lọ́jọ́ míì ṣé rí kíní kan wà táwọn èèyàn máa ń sábà pé ah ẹ mò ń lọ fún greener pasture àbí kí náà ti olórí ìbò ti ń pè é aláwọn lọ àwọn lọ ṣe nǹkan pé kówó ṣáà lè ṣe tí ibi tó o bá wà tó o rò pé o ti ń tiraka yẹn tí o bá ti gbé e padà sílé o àwọn tó wà ń lé ń ṣoríire o. dáadáa nígbà mi wà níbo lọlé ọdún àwọn tí ò tó ẹ ti kọ́lé. bẹ́ẹ̀ni. àwọn tí ò tó ẹ wọ́n ti ra mọ́tò wọ́n ti gbé nǹkan rere ṣe. àwọn tó ń ta gígẹ dúnlé. bẹ́ẹ̀ ah, ah, àwọn nǹkan tí yóò fojú sí tó ń fún yàn lówó tẹ́ máa sọ pé bóyá iṣẹ́ ìdọ̀tí àwọn tó sì wálé sí ìgbọ́n a máa sọ fún yàrá ẹ̀kọ́ pé ah, ẹ dákẹ́ bá búrẹ́dì bò ẹ fún wa ní nǹkan bá irọ́ ni o. ìbẹ̀wò alẹ́ ìka máa ṣó owó wà lọ́wọ́ wọn mo fẹ́ràn kinní kan nípa ilẹ̀ Yorùbá a ní àwọn kankan kankan tó ṣe pé ó dúró ní ní téèyàn bá ronú ẹ̀ pé báwo ni kinní ṣe ṣẹlẹ̀ ìlú kan wà nílẹ̀ Yorùbá wọ́n ní gbogbo ìdílé kankan tó wà nílùú yẹn ló ní ìbejì. bẹ́ẹ̀ mo gbọ́ ń pàdé. wọ́n tún wá sọ débi pé tí ìwọ tó bá fẹ́ ní ìbejì kàn lọ sínú ìlú yẹn kó lọ gbébẹ̀ gbébẹ̀ fún sáà kan kéèyàn kàn gbé eh, bẹ́ẹ̀. kò kàn gbé bẹ́ẹ̀ fún sáà kan um, like seventy eighty percent assurance wà pé wà á bíbejì hmm. sun oorun ọmọ yẹn nínú ìlú yẹn ó máa bíbejì ṣáá ni. kí ẹ̀wọ̀n kó wá lọ́bẹ̀ kó wá kú lọ fẹ́ àwọn ọmọ wọn bẹ̀ bí ọmọ mẹ́ta kí wọ́n fẹ́ ọmọ wọn mẹ́ta. wàá kọ́ máa bímọ ọjọ́ yìí ìbejì lẹ́ẹ̀mẹ́ta ìbejì lẹ́ẹ̀mẹ́rin ẹ jẹ́ àwọn ojú ọjọ́ tó máa rí lónìí káwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ṣe ká jáde ká mọ̀ ọ̀mbrẹ́là dání àbí ká mọ̀ ọ̀mbrẹ́là dání. Mm ẹja lọ béèrè wò àwa ń padà bọ̀ o ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú ojúmọ́ ire ló ṣì wà ní ojú amóhùnmáwòrán yín tó bá jẹ́ pé lórí ẹ̀rọ alágbèéká lẹ́yìn tí ń wò ojúmọ́ ire náà lè tó ìwò lójúmọ́ ire ti wá orí Orísun TV náà ni o Orísun tí o lè gbẹ láéláé Orísun tí o lè ṣá ó bàjẹ́ tì ó dàrú tì ó wó tì ẹ́ ó fọ́ tì kò lè lọ dúró digbí ni ẹ́ nítorí pé kí ni orí àpáta Ọlọ́run Olódùmarè náà ni àkọlé wa sí honey fingers wọ́n yóò wà lórí ètò pẹ̀lú akínyẹmí fineness bọ̀bọ̀ ẹ̀jẹ̀ ń fún ká má jà mọ́ fineness bọ̀bọ̀ òun náà ni <laughs> àwọn lórí ètò ayọ̀sí sọ̀rọ̀ nípa kí ni àwọn nǹkan àmúyẹ ọmọ yorùbá àwọn nǹkan tí a máa fi ń ṣe afẹ́ àwọn nǹkan pàtàkì tó wà ní ilẹ̀ yorùbá lọ́lọ́kan òòjọ́ kan àdẹ̀sí sọ̀rọ̀ àti dárúkọ ọ̀fẹ́ náà tẹ́lẹ̀. sọ̀rọ̀ tó pọ̀ wá sí ń sọ̀rọ̀ orísun yẹn tèmi ṣe ń gbọ́rọ̀ orísun yẹn lọ wọ́n á rántí Ifẹ̀ òye ẹ̀jígìrì ẹ̀jígìrì kẹ́gbẹ́ Ifẹ̀ ga olórí ayé Ifẹ̀ òye lámúra láti tẹ̀síwájú olúwa yóò máa ràn wá ṣe. wọ́n ti parẹ́ o. Ah. <laughs> orísun gangan nífẹ̀ẹ́ owó nífẹ̀ẹ́ ni orísun èdè àti orísun àṣà yorùbá pípẹ́ ló ti wá bóyá òótọ́ ni bóyá rọ́ ni èmi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ẹmu ògidì àti gbẹrẹ. gbẹrẹ gbẹrẹ gbẹrẹ búùtù. ìyàn gbẹrẹ ìyàn gbẹrẹ gbẹrẹ búùtù. òun gangan gangan. àdúgbò kan wà tí wọ́n ń pè lábẹ́wé ilá ládùúgbò wa ní ilé Ifẹ̀ wá ti jí láàárọ̀ kùtù yá sídìí à ń lọ gbẹ́mu nìyẹn o ẹmu ìdẹ kan ẹmu ìdẹ méjì ìdẹ mẹ́ta ó yá ń lé hey hmm. god of mercy. àwọn ọmọ ọ̀fẹ́ dẹ̀ dáa ẹ̀gbọ́n mi méjì ló fẹ́ ọmọ Ifẹ̀ àwọn hmm. méjèèjì dẹ̀ wọ́n dúró pa sílé ẹ̀gbọ́n àwọn ẹ̀gbọ́n mi wọ́n dúró wà láì tẹ́ bá sọ pé ìyàwó tó fi ń tọrọ ìyàwó àwọn hmm. méjèèjì yẹn ni ká dúpẹ́ lọ́wọ́ ìyá yẹmí náà. tó máa tó máa pé ìyàwó tí ẹ lè sọ pé tó bá tó bá lọ́mọ fẹ̀tẹ́ ìfẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ tètè lọ ṣe nǹkan orí ẹ̀ pàápàá èmi lè sọ fún yín gbogbo ẹnu ni ẹ tètè lọ sọ nǹkan orí ẹ̀ àwọn méjèèjì yẹn wọ́n dúró bí ọmọ fún ìyá mi wọn ò ṣe bí ìyàwó hmm. Hmm. pàápàá ilé tó jẹ́ àgbà nínú wọn. wọ́n sanwó advert. ah wọ́n sanwó advert ṣùgbọ́n ilé tá à ń ṣe yóò ju advert lọ nígbà tí kan nu wọn náà sọ pé kí n máa sọ pé àwọn máa ń fàìn ìlú àwọn báyìí. ọ ẹ ẹ ṣé kí n máa pààrọ̀ àkínyẹmí eh. ọ máa ń fàìn. Eh, ìyá tèmi. ọ máa ń fàìn ẹ mọ̀ ẹ mọ̀ pé anna ò lè rí nǹkan kó má sọ mi ò dẹ̀ kí n sọ nǹkan tí mi ò bá rí tẹ́ bá ti wò mí dára lórí ẹ̀jẹ̀ máa rí pé tí bá ti ń sọ̀rọ̀ pẹ̀lú evidence ni èmi máa ń mú wá láwé lápá ah, ó ti ó ti máa rí kó ti ọ̀gá. Ah, oh, ilé Ifẹ̀ Ifẹ̀ oyè nígbàdùn ẹ̀ láti ilé Ifẹ̀ tẹ́ ẹ bá wọnú campus iṣẹ́ kan wà tí wọ́n máa ń ṣe nínú campus yẹn àwọn hmm. motion tó bá wọnú campus èyí hmm. tó bá ti di motion ground ó ti motion lọ. Ah. ó tí mo bó ṣe ń lọ lórí motion ground yẹn àmúláwọn àbúrò tó ń ya fọ́tò ń bẹ̀ dáadáa hmm. ah, tí mo náà bá lọ bẹ̀ jọ mo fẹ́ gba quarters jẹjẹ gba quarter mo fẹ́ gba seven thousand ah àwọn tó wá níbì kan nu campus wọn tí wọn kì í múná lọ ń bẹ̀ ìpébo ni wọ́n ti rí náà tí wọ́n. ẹ ni o àwọn ọ̀nà tó já wọ́n ara wọn ah yẹn ń pa ẹlẹ́rìí jọ kan. Ifẹ̀ sí ti nìyá mi wà o wọ́n bá rán mi níṣẹ́ lọ sí OAU mo ti wọ mọ́tò dé OAU mo tọ́ọ̀nù báyìí mo lọ gba làgèrè gba ogbó ọ̀nà padà wá sí OAU mo wọnú campus nígbà mo parí nǹkan tí wọ́n ní í ṣe àti fóònù hmm. àtowó mi ìmọ̀ bí mo kó méjèèjì sí wọn odidi géńdé ọlọ́run táwa wọn tọrọ owó mọ́tò lọ́wọ́ àwọn ọmọ sùkúù ni. ló bá tán. mo rò pé kò mo wà ọlọ́kadà bóyá fara kí ló àkùnjọ má bínú wàá gbébi délé má délé má lọ gbowó fún ẹ. ó gbéra kò dáhùn. kéèyàn wá rìn láti ooru ó rìn lọ sí Ifẹ̀ City. ọmọ òdì ọjọ́ mẹ́rin kò yẹ kí n padà jáde nínú àwọn. Ọlọ́run ṣàánú wa ni. Ilé-Ifẹ̀ náà jẹ́ ìlú tí mo gbádùn tí mo mm. kúndùn dáadáa bí mo ṣe gbádùn àwọn ìlú mi bíi ìlú Adó Èkìtì mm. Adó Èkìtì náà a eruku lẹ́ẹ̀lẹ́ ọmọ Adó mm. ọ̀dọ́ wọn wá o. Èkìtì a ti sọ̀rọ̀ Èkìtì a ti sọ̀rọ̀ Oǹdó àwọn ará Ọ̀ṣun kó má dàbẹ̀ ní pé bóyá eh, Ifẹ̀ àti Iléṣà nìkan la mú ìlú pọ̀ ní Ọ̀ṣun state tí ò ń ṣe kékeré jàǹtìrẹrẹ nínú àwọn nínú Ọ̀ṣun state kékeré bó ṣe rí yẹn ẹ máa rí oríṣiríṣi èdè tó jáde ńbẹ̀ èdè ìjẹ̀ṣà jáde èdè ìfẹ́ jáde àwọn tó ń sọ ọ̀yọ́ wà àwọn ará òṣogbo òṣogbo ní ọ̀ṣẹ́ ní ọ̀ṣun ọ̀ṣun tó máa ń ṣe yẹn olóòyà ayùn. Ah. <laughs> aláwọ̀ nǹkan tó pọ̀ tá a lè ah. fọwọ́ bà ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ àmọ́ ká mọ́ ẹja mọ́ rìn jìnnà jù ẹja mọ́ rìn jìnnà jù ẹja tún wúra wa pé kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára lẹ́nu mm. ọjọ́ mẹ́ta yìí kí ni nǹkan tẹ̀yìn rí kí ni nǹkan tẹ̀mí rí àwárí nǹkan. àlèsí mm. àmọ̀rí nǹkan àlèsí àmọ̀rí lẹ́yìn o. ẹ àjọ jáàbù mo ní question kan fún yín o èèyàn méjì lẹ sọ wípé wọ́n sọ wípé àwọn gba high score mm. ẹ wá sọ pé irọ́. Mm. kò rí bẹ́ẹ̀ mm. ẹ dákun ṣé ẹ ti ṣe ìwádìí fínífíní. Mm. torí ana béèyàn bá wojú àwọn ọmọ wọ̀nyí ìkànnì wọn wọ́n ní kò tiẹ̀ rẹ́gísítà rárá ni ah. ó tún wá sọ pé dandan òun òun lòun gba máàkì tó ga jù ah, àjọ jáàmù ni kò ṣe jáàmù ah, ṣé jáàmù wá jáàmù ẹ̀yìn. níbo gangan ni èsì ìdánwò tó ń gbé síta ibo ló ti wá nítorí kíní yìí ò ń ṣe nǹkan téèyàn kọ́ lè jáàmù jáàmù. jáàmù èdèdè jáàmù èèyàn bẹ́ẹ̀ ah! bẹ́ẹ̀. èmi ò lérò pé jáàmù jẹ́ ibi téèyàn kọ́ lè dédé wọ̀ lọ sọ pé omú result kan jáde láì wà registered láì lórúkọ láì ṣèdánwò láì ṣe báwo ló ṣe jẹ́. Ah, àwọn ni wọ́n lè ṣàlàyé nǹkan tó fi jẹ́ o bóyá ṣíbí ló fi jẹ́ o bóyá fọ́ọ̀kì ló fi jẹ́ o ẹ dákun ẹ bá wa ṣe ìwádìí ọ̀rọ̀ kíní wín nítorí wípé tó bá jẹ́ wípé eh, àṣemáṣe yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn ọmọ ẹ̀ ni wọ́n ṣe ó dá mi lójú pé a máa fẹ́ fi imú wọn dán ni ká tó wá máa mú aláìṣẹ̀ mm. ká máa fi jẹ ìyà tí ò yẹ kó mm. tí ò yẹ ó jẹ mm. ẹjẹ́ á tètè wádìí ẹ̀ wò àwọn ọmọ yìí ti jáde o wọ́n ní pé lóòótọ́ lóòótọ́ àwọn gba nǹkan táwọn láwọn gbà mo sì rí fọ́nrán èyí obìnrin eh, tó jáde. ìyẹn lọ sí jambu ni ó lọ print result yẹn jáde fúnra ẹ̀ ṣé ṣé ṣé yẹn ṣeé ṣe pé kéèyàn lọ kéèyàn ìyẹn ò ṣeé forge kò ṣeé ṣe pé kéèyàn kéèyàn wá ṣe awúrú amúrú ju kò ṣeé ṣe ó lọ print ẹ̀ out ó ní orúkọ òun rèé o bí information òun ṣe rí lórí ẹ̀rọ àwọn jamb rèé o ibo wá ni mistake ti wá. sórí àwọn àṣìṣe kéékèèké kò lọ́gàá kò hmm. lọ́gàá àjọ jamb mo fẹ́ bẹ̀yìn tó bá jọ pé ẹ̀yin ọwọ́ yín ni kìíní ti yí bákan bákan ẹ dákun ẹ jáde kẹ́ ẹ sọ ah, ah àwọn onígbà wo ń gbọ́wọ́ náà àní káàkiri ẹ̀ tó yẹ yín àní káàkiri. eléyìí tó tiẹ̀ wá ń ṣe èmi ní ká ẹni mi kò ṣe kàyéfì tó ń ṣe mí ní bákanbákan gẹ́gẹ́ bí abiyamọ ni pé àwọn ọmọ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gba máàkì tí jàmù wá kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ pé wọn ò gbà bí kìíní ó lè fa depression fáwọn ọmọ yìí. ibi tí mo mọ̀rọ̀ rẹ. àwọn ọmọ yìí lè má fẹ́ lọ léèwé mọ́. kí ni káwọn wá gbàgbọ́ nú ẹ̀ nígbà eh. tó orílẹ̀-èdè àwọn bá ṣàwọn eh. báyìí. èmi ah, o. àwọn kéékèèké teenagers ni wọ́n. ọjọ́ ti ń lọ ọjọ́ ti ń lọ àwọn torí eh, láti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ mo rántí ọdún kan lọ́hùn tó jẹ́ pé mo ní ọ̀rẹ́ kan ó ti ṣe wáyẹ́ẹ̀kì lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó jẹ́ pé kò mu ẹ̀ẹ̀kẹrin tó wá ṣe tó mú gbogbo nǹkan ayé ìgbà yìí kì í ṣe ayé kọ̀ǹpútà ayé ìgbà tá a máa ń ṣèdí báyìí ni hmm. ó ti wá ó ti wá ṣe ẹ̀sáàmù rìsọ́ọ̀tì ti jáde awárípò jáde dáadáa hmm. ó láyé kan sọ pé èèyàn jáde in flying colours hmm. àmọ́ wọ́n ti yí orúkọ ẹ̀ padà wọ́n mú orúkọ ẹ̀ gangan wọ́n gbé ibẹ̀ orúkọ bàbá ẹ̀ wọ́n sọ ọ́nù wọ́n fún lórúkọ bàbá mi. ló bá tán. ẹ wo ẹjẹ a máa ṣe bẹ́ẹ̀ ká máa dágbére ká máa ṣe ká máa dágbére díẹ̀ díẹ̀ díẹ̀ lórí ètò adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo yín o bẹ́ẹ̀ ṣe bá wa farabalẹ̀ tẹ́ ẹ gbádùn ẹ oníyẹn ọlọ́bẹ̀ ṣe o ẹ̀yin ọmọdé ẹ dákun torí ọlọ́run bá a ṣe ń sọ ti jáàmù fún jáàmù ẹ̀yin náà ẹ mọ nǹkan tí wọ́n fi íńtánẹ́ẹ̀tì ṣe ẹ má mm. ṣe jìbìtì ẹ má ṣe bàràǹdà lórí mm. íńtánẹ́ẹ̀tì bọ́wọ́ bá bà yín ẹ̀yin kéré máa ń jẹ. tá a bá ń jà fún yín ẹ̀yin náà ẹ jà fara yín tá a bá ń sọ pé lóòótọ́ kò ṣeé ṣe ẹ̀yin náà ẹ jẹ́ kí àwọn èèyàn lè gbẹ̀rí yín jẹ́ mm. ẹ jẹ́ káwọn èèyàn òbí yín kọ́ lè gbẹ̀rí yín jẹ́ pé lóòótọ́ ọmọ yìí kò lè ṣerú nǹkan báyìí irú ọmọ tó ló gba score tó pọ̀ yìí nsìn tẹ́ bá ní kàn wò tẹ́ bá lọ sí school ẹ̀ tẹ́ bá wo àwọn mark tó ti ń gbà. ibi tẹ́ ẹ ti máa mọ ibi tẹ́ ẹ ti máa mọ nìyẹn bóyá lóòótọ́ ni àbí kì í ṣó. ẹ wo. ọmọ ọ̀fẹ́ kan ti ní àwa máa lọ ilé wa o bó ti ẹ̀jẹ̀ pa àti kì wọ́n kì wọ́n kì wọ́n àmọ́ wọn kì wá o wọ́n ṣàfún wa lówó abá ti kú òun bí ni o. akínyẹmí ọmọ johnson òun lorúkọ tèmi ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ òun ni tòní o mi ò wá lè gbàdúrà fún ìbá ní fọwọ́ lé kámẹ́rà ká máa gbàdúrà fún ìbá àmọ́ ẹ mọ̀ jẹ́ sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ anna babatunde honey fingers mò ń lọ lé tèmi mò ń lọ lé ọkọ mi mò ń lọ sebẹ̀ tó dá sí ní ẹnu ká tún rí yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀ o.